ní ṣílẹ̀kùn ayọ̀ mi tilẹ̀kùn mọ́ bànújẹ́ ṣí ilẹ̀kùn oríire tilẹ̀kùn mọ́ àìní fún mi bàbá òní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì ó torí ìwọ ló ṣílẹ̀kùn fọjọ́ tọ́jọ́ fi yọ síta ìwọ ló ṣílẹ̀kùn fóòrùn tóòrùn fi ń ràn mo ní wọ́n lọ sílẹ̀kùn fòṣùpá tóṣùpá fi mọ́lẹ̀ rekete ọlọ́run nínú àwọn ọ̀run mo ní sílẹ̀kùn ayọ̀ mi tilẹ̀kùn mọ́ bànújẹ́ sílẹ̀kùn oríire tilẹ̀kùn mọ́ àìní fún mi ọlọ́run tèmi alábẹ́nu àsáásí gbanigbani tí a sáyà olóore àjẹjẹ tán olóore jùlọ bàbá mi ọkọ mi ọwọ́ kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà. mo ní bàbá oníkọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì ó ṣí ilẹ̀kùn ayọ̀ mi tilẹ̀kùn mọ́ bànújẹ́ ṣí ilẹ̀kùn oríire tilẹ̀kùn mọ́ àìní fún mi ọlọ́run nínú àwọn ọ̀run bẹ́ẹ̀ ni bàbá oníkọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì ó sì ṣílẹ̀kùn ayọ̀ sílẹ̀ fún mi ṣílẹ̀kùn ayọ̀ sílẹ̀ fún gbogbo ojú tó ń wò mí pátápátá gbogbo ilé tó ti darapọ̀ mọ́ wa lè ní ó sì bá wa ṣílẹ̀kùn ayọ̀ kò wá mú ilẹ̀kùn ìbànújẹ́ kò bá wa tì í pátápátá tilẹ̀kùn òṣì tilẹ̀kùn àìní tilẹ̀kùn àìláṣeyọrí bá wa tilẹ̀kùn mọ́ gbogbo tí ò dáa tí ò dáa kò wá ṣílẹ̀kùn ayọ̀ fún wa bílẹ̀ ti ń mọ́ lọ lọ́jọ́ tèní torí ìwọ ló ṣílẹ̀kùn fọ́jọ́ tèní tó fi yọ síta ìwọ ló ṣílẹ̀kùn fóòrùn tó fi yọ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ìwọ náà lóòtú tilẹ̀kùn mọ́ ọjọ́ tèní nígbà lẹ̀ bá ṣú bẹ́ẹ̀ náà la ṣe ń sọ bó ṣe wù wá lọ́kàn là ń wí kò sì gbà fún wa bẹ́ẹ̀ ẹ gbogbo ojú tó ti darapọ̀ mọ́ mi lóòrè ní lórí Kaftan television Yorùbá tiyín ẹ jájọ máa fi ẹnu ara wa ká máa fi pe tèmi dire ká máa pé bàbá oníkọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì ṣílẹ̀kùn ayọ̀ kó tilẹ̀kùn mọ́ bànújẹ́ bí ọdún yìí sì ń parí lọ yìí olúwa ó sì ṣílẹ̀kùn ayọ̀ fún wa ṣílẹ̀kùn ayọ̀ fún gbogbo àwọn olólùfẹ́ tèmi pátápátá ẹ jẹ́ kí n máa fi eléyìí kí wa káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá àtìyín bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ẹ̀ ti mọ̀ orúkọ tèmi kò tí ì yí padà ọlá ọ̀nàbàjò ni mò ń jẹ́ àyà olúwa ṣeun ńlá fún mi tí bá ti dé ní gbogbo àyájọ́ ọjọ́ ẹ̀ ti mọ̀ pé èmi àti àwọn onímọ̀ àwọn gbajúgbajà àwọn ènìyàn pàtàkì pàtàkì náà lájijọ́ máa ń wá léni ẹ àlejò mi pàtàkì tá a jọ sọ̀rọ̀ wọ́n ti wà ń kalẹ̀ wọ́n ti wà ní dìgbí nígbà tó bá tó àsìkò ń mójú tiwọn wọ́n mú wá fún wa á sì rí wọ́n bá wa sọ èyí tó pọ̀ nínú ọ̀rọ̀ léni. pàtàkì ọ̀rọ̀ tá a máa fi bára wa sọ̀rọ̀ léni ó ní mo pe àkórí ẹ̀ ní tẹ̀ jẹ́jẹ́ gbogbo ibi tó o bá ti bára rẹ pátápátá o sì já mọ́ tẹ̀ jẹ́jẹ́ ṣe gìràgìrà tí ò nítumọ̀ àwọn bá mi wọ́n pé alágẹmọ tí ń tẹlẹ̀ jẹ́ jẹ́ẹ̀jẹ́ ikú máa ń pa wọ́n abẹ́lẹ̀ ìta sí ọ̀pọ̀lọ́ tí ń janra ẹ̀ mọ́lẹ̀ jíjìnjìn ó sì tẹ́ jẹ́jẹ́ owó kí lo ní tálẹ́ǹtì kí lo ní tọmọ ẹnìkejì ò tí ní rí tó wàá máa pé àwa la wà ń bẹ̀ à níbi táwa bá ti sọ̀rọ̀ kan àwọn yẹn kẹ̀ <laughs> ó sì tẹ́ jẹ́jẹ́ gbogbo tálẹ̀ǹtì tó o ní gbogbo owó tó o ní mebélédùmarè ló fún ọ èwo ló lè dámú jáde ń bẹ̀ ẹ jẹ́ máa ṣe sùúrù o ẹ já máa tẹ̀ jẹ́jẹ́ ẹyẹ já máa tẹ̀ bàṣùbàṣù nítorí àtúbọ̀tán nítorí ẹ̀yìn wá ọ̀la kí lo lè dá ṣe ṣó o lè dára rẹ owó yìí gan-an tó ń torí ẹ̀ gan pa báyìí ṣó o lè dá fi sápò ara rẹ tí ò bá lọ́wọ́ Ẹlẹ́dùmarè nínú nígbà ẹlòmíì bá ti dọ̀gá ń biṣẹ́ ọmọọṣẹ́ gan ò lè sọ̀rọ̀ ọmọ Ṣẹ́gun ò láì díà wọ́n pé kí láì díà tiẹ̀ kí láì díà ah. níbi táwa ìbá ti ń sọ̀rọ̀ irú tí yìí máa ń dákẹ́ ni ah. ẹ dákun ẹ já mọ̀ tẹ́ jẹ́jẹ́jẹ́ èyí já tẹ́ báṣubàṣu gbogbo àwọn tó o fojú parẹ́ lè ní ó lè wá di ẹ̀yìn wá ọ̀la kán wá di èèyàn pàtàkì lè dẹ̀yìn wá ọ̀la kó jẹ́ pé ìwọ gangan ló máa nílò ìrànlọ́wọ́ látọ̀dọ̀ wọn ẹ dákun ní gbogbo ibi tá a bá ti bára wa pátápátápátá ẹ jẹ́ ká máa tẹ̀ ẹ́ jẹ́jẹ́ o ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́ o ẹ jẹ́ ká máa ṣe sùúrù o hmm, ìyẹn ogún ọdún báyìí ìmọ̀ ń jóni lọ́wọ́ fẹlifẹli o nítorí ìbá méjì kọ́ nítorí ìbá mẹ́ta kọ́ nítorí ìtara tiwa náà ni tá a bá tẹ̀ jẹ́jẹ́ tá a bá ṣe dáadáa nígbà tó bá dọjọ́ iwájú tá a bá nílò àwọn nǹkan wọ̀nyí a lè náwó gan wọn nírọ̀rùn kò ní nira fún wa ṣùgbọ́n tá a bá tẹ̀ bàṣùbàṣùbàṣù tó bá di ọjọ́ iwájú tá a bá nílò àwọn nǹkan wọ̀nyí ìgbà òun lẹ́wàá máa pẹ́ ìgànná káàkiri ẹ sì jẹ́ ń sọ ìtàn kékeré kan fún wa ó ní ìyá kan nínú iléeṣẹ́ ńlá kan òun sì fẹ́ràn láti máa ran àwọn èèyàn lọ́wọ́ bó bá rọ ọmọ ilé yìí yóò pa ọmọ mi ní gbogbo ọmọ tó bá ti wá sí sàkání ẹ̀ ó ti dọ̀mọ̀ ẹ̀ nígbà tí ìyá yìí tó dàgbà tó fẹ̀yìntì tóun náà wá nílò ìrànlọ́wọ́ àwọn kéékèèké kan níléeṣẹ́ kan iléeṣẹ́ ńlá tó sì jẹ́ pé owó gọbọyì ló máa ti bẹ̀ bọ́ta níyà ìbá débi inú ilé iṣẹ́ ìlú bá jókòó ó ti bá ẹnì kíní sọ̀rọ̀ ó ti bá ẹnì kejì sọ̀rọ̀ wọ́n pé àmọ́ máa mọ yín rí àlè ràn yín lọ́wọ́ ọkàn ìyá yìí ti pòrúurú bó sì ṣe fẹ́ máa lọ ló pàdé ìkan lára àwọn ọmọ kéékèèké tó ti ràn lọ́wọ́ ló máa ní à màmá ojú yín rèé màmá ò tiẹ̀ mọ̀ mọ́ ìrántí mi màmá ní ìmọ̀ rí akíndéwádé tójú yín korò ló bá kálàyé ló bá ṣe é ló bá ní à màmá ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ gbogbo ohun tí ẹ fẹ́ yẹn náà ló máa di mímú ṣẹ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ náà bá rè é gbé màmá jókòó lórí àga ọlá níwájú ìbàjẹ́ màmá ti tẹ̀ bàṣubàṣu ṣé màmá rí irú oore yìí gbà lọ́wọ́ ẹni tí ò tiẹ̀ rántí mọ́ lélẹ́yìí tó túmọ̀ sí tí mò ń sọ pé kò dìgbà tá a bá mọ̀yàn rí ká tó má fojú tẹ́ńbẹ́lú wọn nítorí pé àmọ́ ẹ̀yìn ọ̀la ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́ ní gbogbo ipò kípò tá a bá ti bára wa mo ti mú sẹ́nu lórí ètò lẹ́ni ètò ìjíròrò òwúrọ̀ ó sì ń tẹ̀síwájú lórí Kaftan television yorùbá tiyín ẹ jẹ́ ní òkè lọ́hùn kéré fi ẹsẹ̀ rájó tí n bá fi máa padà dé èmi àti àlejò mi pàtàkì ẹ̀ àwọn ọmọ mi <laughs> nínú olúwa náà láàjọ sọ̀rọ̀ lẹ́nẹ̀ẹ́ ẹ kú kalẹ̀ ẹ má ti lọ síbi kankan á padà bọ̀. padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá àtẹ̀yìn gangan ó ga jù ó dá mi lójú ẹ̀yin náà ẹ fi ẹsẹ̀ rájò torí pé èmi gan náà mo fi ẹsẹ̀ rájò níbí báyìí kí tó lọ sílé agbára lẹ́ẹ̀kan mo sọ fún wa mo ti bá fi máa padà dé èmi àti àlejò mi pàtàkì náà lájọ máa padà bọ̀ àwọn ìyá mi nínú olúwa náà ni àlejò mi lénìí mọ́ mi ẹ káàbọ̀ sórí ètò wa ẹ kú àárọ̀ ẹ kú iṣẹ́ yes ma ọlọ́run yóò pín iṣẹ́ yín lérè. àmín o ṣé dáadáa lè dé mà gbogbo lè kọ àlàáfíà olúwa ṣeun adúpẹ́ pípé àpèyìn wá sórí ètò ẹ̀sìn jẹ́ wa ilé àtọ̀nà tẹ́fílẹ̀ kò ní dàrú láṣẹ ọlọ́run bá mi ọba òkè ẹ màmá wa àwọn aráalé wọn ti rí ojú yín ẹ bá mi ṣe àfihàn ara yín fáwọn aráalé. orúkọ tèmi ni mrs ajayi. mrs ajayi lè fẹ́ pè fún wa lórí ètò lénìí mm-hmm. nítorí mo mọ̀ pé àwọn ìnagijẹ wọ́n pọ̀ ní àwọn iwájú orúkọ yín mm. àwọn iṣẹ́ wo ni ìyá wa máa ń ṣe mà. mo jẹ́ gẹ́gẹ́ bí oníṣòwò hmm. mo sì jẹ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run. Hmm. ìránṣẹ́ ọlọ́run ibi ìránṣẹ́ ọlọ́run yẹn lèmi máa dúró lénìí ṣùgbọ́n àwọn àwọn kílẹ̀ máa ń tà kí n sọ fún àwọn aráalé tí wò yín ohun tí mo ń tà ní ohun gbogbo tí èèyàn ń mu hmm. bí ẹlẹ́rìn dòdò. bí ẹlẹ́rìn dòdò ó dáa mà ẹ ṣeun gbogbo èèyàn ará ẹlẹ́rìn dòdò ni màmá wa máa ń tà ṣùgbọ́n ibi ìránṣẹ́ ọlọ́run yẹn lèmi máa dúró sí lénìí ìyá wa tẹ̀ ti bára yín nídìí iṣẹ́ ìránṣẹ́ ìyẹn ti tó àwọn àsìkò wo. àti hmm. bára wa nídìí ìránṣẹ́ ìránṣẹ́ yẹn a ti máa lọ sí bíi ogún ọdún sẹ́yìn. Hmm. ogún ọdún lè ti ń ṣe iṣẹ́ ìránṣẹ́ kí ló sún yín dédìí iṣẹ́ ìránṣẹ́. ohun olúwa ni. Hmm. ẹgbọ́n ohun olúwa hmm. Hmm. ní àti bí ogún ọdún láti bí ogún ọdún yìí títí dèní yìí tẹ̀lé títí wá wà nídìí iṣẹ́ ìránṣẹ́ ṣé àwọn àsìkò kan ti wà tó ti dàbí bóyá àwọn àdójúkọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan. gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run àdójúkọ máa wáyé torí pé bíbélì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé. Mm nínú ayé wípé a ó rí ìpọ́njú hmm. pé ṣùgbọ́n ká tújú ká torí pé òun ti ṣẹ́gun ayé. torí pé òun ti ṣẹ́gun ayé ó túmọ̀ sí pé ìyàwó àwòfẹ́ ẹ fẹ́ túṣu dé ìsàlẹ̀ kòkò fún wa ìdí tí mo fi béèrè lélẹ̀ yìí ṣẹ̀mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà nílé àwọn náà sì fẹ́ kẹ́kọ̀ọ́ lára àwọn nǹkan ẹyọ kan tàbí méjì tẹ́yìn náà ti là kọjá bí irú tẹ bá ṣàlàyé díẹ̀ fún wa ẹnìkan tó ń larú ẹ̀ kọjá náà pàà èmi náà dẹ̀ ti larúkọ kọjá báyìí kọjá o à ó túmọ̀ sí pé tèmi náà á sì tún ṣeé ṣe ẹ̀bóyà ẹ lè sọ díẹ̀ fún wa ní ara àwọn nǹkan tó dàbí àdójúkọ nídìí iṣẹ́ ìránṣẹ́. Hmm, iṣẹ́ ìránṣẹ́ hmm. iṣẹ́ tó lágbára ni hmm. oríṣiríṣi ìdojúkọ ló máa ń tinú iṣẹ́ ìránṣẹ́ jáde ìdojúkọ àkọ́kọ́ òun ni ìgbógun ìlara. ìlara tí ènìyàn bá wà nínú iṣẹ́ ìránṣẹ́ hmm. tí ìlara bá dìde hmm. á dàbí wípé kó pa ọlọ́run tì hmm. ṣùgbọ́n tí ènìyàn bá mọ ẹni tó pe òun tó dá òun olúwa mọ̀ tó mọ ẹni tó rán òun níṣẹ́ á dúró ó wà ní ó sì máa lọ. ó wà ní á dẹ̀ lọ. àwọn ìjì máa ń ja ènìyàn nínú iṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n tí ènìyàn bá ti lè dúró ìjì náà kò ní gbé ẹni bẹ́ẹ̀ kò ní gbé ṣubú ṣùgbọ́n tí ènìyàn ò bá lè dúró hmm. ìjì iṣẹ́ ìránṣẹ́ máa ń jà tó hmm. máa ń gba ọmọ lọ́wọ́ ènìyàn hmm. ìjì iṣẹ́ ìránṣẹ́ máa ń jà tó máa ń da ojú ògo délẹ̀ ìdí iṣẹ́ ìránṣẹ́ máa ń jà tó máa ń jẹ́ kí iyì ènìyàn ra kò ní mọ ọ̀tún tàbí òsì kò ní mọ eléyìí tó yẹ kó ṣe lákòókò. èèyàn aráalé ẹ jẹ́ ká mú ìwọ̀nba tí ìyá sọ fún wa yìí ẹ jẹ́ àmú dání wọ́n ní ìdí iṣẹ́ ìránṣẹ́ oríṣiríṣi àwọn àdojúkọ náà ló wà ń bẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ti mọ̀ pé òun ti gba iṣẹ́ ìránṣẹ́ kó kúkú dúró bí ìyàwó ṣe sọ nìyẹn ìyàwó làmà bá mi ti iṣẹ́ ìránṣẹ́ yín síwájú àti síwájú sí i ní èmi tẹ̀ máa ń bẹ̀rẹ̀ pé irú iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ìlara ó wà nínú ẹ̀ kí ni àwọn nǹkan tá a lè tó lè máa fà á torí inú ilé ọlọ́run ṣó yẹ kí a tún máa rí ìlara inú ilé ọlọ́run hmm. òun ni ìlara pọ̀ sí jù. kábíyèsí. Hmm. torí wípé ọ̀tọ̀ ni ẹ̀bùn tí ọlọ́run fún táyé hmm. ọ̀tọ̀ ni ẹ̀bùn tí ọlọ́run fún kẹ́hìndé bọ̀ ní ayé tí a wà lóde ń ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run ló fẹ́ di wòlíì. kábíyèsí o. ibi tí a dẹ̀ pè olúkúlùkù sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni a lè pè ẹ́ sí evangelist ṣùgbọ́n kó máa rọjú mọ́ wòlíì a máa wò wípé ah, èmi náà fẹ́ dàbí lágbájá ìlara bẹ̀rẹ̀ sí ní tibẹ̀ jáde hmm. ohun tí lágbájá fẹ́ tó ń ṣe hmm. á fẹ́ máa ṣe ṣùgbọ́n àpé síbẹ̀ hmm. ibẹ̀ ogun lára àtibẹ̀ jáde ṣùgbọ́n ọlọ́run ló ń gbé ènìyàn borí torí wípé tí ènìyàn ò bá ti dúró lórí ìpè tá a pè á lára ọmọnìkejì rẹ̀. téèyàn bá ti dúró lórí ìpè tá a pè á lára ló túmọ̀ sí pé inú ilé ọlọ́run gan-an ni eh, pọ́lítíìsì òṣèlú pọ̀ sí nítorí nígbà tí ò bá ń ṣe oyè ìdílé mm-hmm. léèyàn máa máa sọ pé ah èmi ló yẹ kí n máa sọ tẹ́lẹ̀ o èmi ló yẹ kí n máa ṣe o tí o sì wà ní aṣọ́nà jẹ́jẹ́jẹ́jẹ́ hmm, ẹ ṣeun ìyá wa ẹ̀yin dá wa lẹ́kọ̀ọ́ náà ni ẹ sì tún ṣí wa létí ehm, gbogbo orúkọ bá ẹ jẹ́ kí n tó tẹ̀ wá kúrò lábala yẹn ẹ dẹ̀ wá bá mi gba àwọn èèyàn hmm tó wà nídìí irú iṣẹ́ ìránṣẹ́ tẹ̀yìn ṣe yìí ẹ bá mi gbà wọ́n ní àmọ̀ràn kékeré ká tó lọ sí abala míì tá a máa ti sọ̀rọ̀ lẹ́nìí ní tó máa ń ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. ìmọ̀ràn mi sí gbogbo ìránṣẹ́ ọlọ́run pátápátá ni wípé hmm. wádìí ibi tí ọlọ́run pè ọ́ sí wádìí irú ẹni tí ọlọ́run fẹ́ jẹ́ nígbà tí ènìyàn bá ti wádìí ibi ipò tá a pè sí hmm. a wá máa béèrè lọ́wọ́ ọlọ́run pé sinsin ní ayé mi hmm. kí n lè sinsin ní ayé àwọn ènìyàn hmm. ṣùgbọ́n tí ènìyàn ò bá ti dá ọlọ́run ní hmm. a máa ní ìlara ọmọ ẹnìkejì rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ dẹ̀ máa ń ṣubú ni ṣùgbọ́n ẹnikẹ́ni tí ò bá ti fẹ́ ṣubú nínú ìpè nínú iṣẹ́ ìránṣẹ́ á wádìí lọ́wọ́ ọlọ́run níbo ni ìpè mi wà ṣé ìpè aṣọ́nà ni ṣé olùṣọ́ àgùntàn ni ṣé wòlíì ni ṣé olùkọ́ni ni ṣé agbaniníyànjú ni ó gba aládùúrà fún wa a ò ní ṣe ẹsẹ̀ gbé ìmídélé tí ènìyàn bá ti lè kúrò ní ibi tí a pè sí ìwà oníwà lábẹ̀rẹ̀ sí ní wù. Hmm, hmm, hmm. eh, eh, eh, ẹ̀rí àtúntí ń ṣiṣẹ́ ìránṣẹ́ pàápàá lẹ́ni yìí wọ́n ní kí kálukú wádìí nǹkan tán pè sí kí wá ṣe àwọn ìránṣẹ́ ọlọ́run nìkan àbí ìyá wa bóyá ẹ̀yin gan kọrin ẹ̀mí àbí iṣẹ́kíṣẹ́ tóhùn kéèyàn máa ṣe nítorí mo mọ̀ gan láwọn bàbá mi àwọn bàbá mi wọ́n máa ń sọ̀kan wá pé ìwọ tó bá yẹ kó o máa ta pure water bó o bá lọ ń ta mọ́tò ó jẹ gbèsè bọ ọbẹ̀ ni mm. ó sì padà sídìí pure water yẹn hmm. ọ̀rọ̀ rẹ tí ìyàwó fi gbà á níyànjú pé kéèyàn kọ́kọ́ wádìí tọ́lọ́hún pè sí gangan kó lè mọ bí òun ṣe máa wúlò fún ara òun kó tó tẹ̀ tó wá wúlò fún àwọn àwùjọ mm. ìyàwó ẹ kalẹ̀ ẹ̀yin aráalé ìyàwó sì wà lórí ètò pẹ̀lú wa tí n bá padà dé yá máa máa bá wa sọ àwọn ohun tí obìnrin pàápàá tó jẹ́ nínú ilé ẹ̀ wọ́n máa sọ púpọ̀ fún wa nípa ẹ̀ à ń bọ̀ ẹ má ti lọ síbi kankan ẹ jẹ́ àjókè lọ́nkárì ìfẹsẹ̀rájú ẹ kú kalẹ̀. yorùbá ti yín ó ga jù lénìí ìyá wa wọ́n sì wà pẹ̀lú wa lórí ètò lénìí wọ́n sì wà ń kalẹ̀ wọ́n wà níbí ìyá wa ẹ kalẹ̀. ẹ káàbọ̀. yes ma ẹ kó tó di pé a lọ sílé agbára lẹ́ẹ̀kan tá a lọ fi ẹsẹ̀ rájò díẹ̀ à ń sọ̀rọ̀ nípa bẹ́yìn pàápàá bẹ́ẹ̀ ṣe bára yín nídìí iṣẹ́ ìránṣẹ́ ẹ sì sọ fún wa ẹ ẹ gbọ́ ohùn ọlọ́run ni èmi tẹ̀ fẹ́ tútù sí ìsàlẹ̀ kòkò mo kàn wọ́n pé má jẹ́ kí n lọ sí ibẹ̀ yẹn púpọ̀ torí mo fẹ́ bèrè pé ṣé bá mi wọ́n kàn pè yín ni pé hello ọmọ mi látẹ̀ni lọ ó mọ̀ ṣiṣẹ́ fún mi ṣùgbọ́n a ti fi ibẹ̀ yẹn sí apá kan hmm, ní báyìí mo fẹ́ kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ nípa ohun tí obìnrin tó jẹ́ nínú ilé. mo kí wa ní ẹ̀ẹ̀kan sí i Hmm. mo fẹ́ sọ̀rọ̀ lórí obìnrin hmm. obìnrin hmm. obìnrin obìnrin jẹ́ gẹ́gẹ́ bí iyọ̀ inú ilé ilé tí kò bá sí obìnrin irú ilé bẹ́ẹ̀ kò kí ń dùn ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí obìnrin ǹjẹ́ a mọ pàtàkì ohun tá a jẹ́ nínú ilé obìnrin jẹ́ ohun èlò pàtàkì tó gbọ́dọ̀ máa tọ́jú ọmọ. Hmm tó gbọ́dọ̀ máa tọ́jú ọkọ hmm. lákòókò hmm. obìnrin jẹ́ ohun èlò pàtàkì hmm. tí kò gbọ́dọ̀ dá gbogbo bùkátà ilé ru ọkọ tá a bá wò ó ní ayé àtijọ́ àwọn ọkùnrin tètè máa ń kú ìdí ni wípé àwọn obìnrin ò dúró láti ràn wọ́n lọ́wọ́ ọkùnrin ló máa sá sókè òun ló máa sá sódò mm. òun ló máa gbọ́ bùkátà lórí ọkọ lórí ọmọ mm. òun ló máa gbọ́ ti ilé òun ló mm. máa gbọ́ ti ìyàwó ẹ̀mí àwa kúrú lójijì ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn obìnrin àkókò yìí mo fẹ́ ká jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn ọkọ wa ká jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn ọmọ wa torí bíbélì fìdí rẹ̀ múlẹ̀ nínú ìwé Mátíù ó ní àwa ni iyọ̀ ayé ó ní tí iyọ̀ bá wá di òbu ó ní kí la fẹ́ fi mu dùn kò sí. obìnrin rere ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ọgbọ́n ọlọ́run hmm. tó ní òye ọlọ́run hmm. tó ní ìmọ̀ ọlọ́run hmm. torí àwọn ọkọ wa tá à ń sọ yìí àkókò kákòókò wà tí wọ́n lè misbehave ṣùgbọ́n tí obìnrin bá ti jẹ́ ọlọ́gbọ́n á mọ ọgbọ́n ọlọ́run láti fi tọ́ ilé rẹ̀ bíbélì wípé ó ní ọgbọ́n ọlọ́gbọ́n obìnrin ó ní ó kọ́lé rẹ̀ sí orí àpáta nígbà tí ìjì bá dé hmm. ní ogun a máa ṣẹlẹ̀ hmm. ìdààmú á ṣẹlẹ̀ hmm. àjòjì obìnrin gan a máa fẹ́ wá láti gbalé ṣùgbọ́n tó bá ti kọ́lé rẹ̀ sí orí àpáta ìjìkíjì ò ní wo a máa béèrè fún ọgbọ́n ọlọ́run ìmọ̀ ọlọ́run òye ọlọ́run láti fi wọ ọkọ̀ ìdílé rẹ̀ kó má bàa dànù mo gbà ọkọ̀ ilé wa ò ní dànù ṣùgbọ́n ẹ jẹ́ ká jẹ́ ọlọ́gbọ́n obìnrin ẹ jẹ́ ká jẹ́ oníwà tútù pàápàá jùlọ ẹ jẹ́ ká jẹ́ aládùúrà hmm. ohun tó lè mú ìgbéyàwó dúró hmm. ohun tó lè mú kí ìfẹ́ àìṣẹ̀tàn dúró hmm. òun ni kí obìnrin jẹ́ aládùúrà nígbà tí atẹ́gùn bá fẹ́ fẹ́ nígbà tí ìjì bá dé nígbà tí àmìwò bá dé torí pé kò sí ọgbọ́n tí ènìyàn lè dá sí àmìwò ìgbéyàwó á dé ṣùgbọ́n tó bá ti jẹ́ aládùúrà bíbélì wípé àdúrà ó ní ohun ọ̀págun kírísítẹ́nì láti fi bọ́ ọlọ́run ni àdúrà yẹn á ti rìn ṣáájú hmm. á dúró sáárín dé hmm. á dẹ̀ wà lẹ́yìn hmm. ìjìkíjì ò ní wọlé yẹn ìjìkíjì ò ní wọlé wa. àmì jésù ẹ̀yin ìyá wa nínú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí òun náà ni mo ti fẹ́ mú eléyìí jáde ẹ ní nígbà tí àmì ìwò bá dé kí ni àwọn nǹkan tó máa ń dàbí àmì ìwò nínú ìgbéyàwó. oríṣiríṣi ọ̀nà ni àmì ìwò fi ń wọnú ìgbéyàwó ogun ìdílé ibi tí ènìyàn ti fọ́kọ. Mm ó lè dìde lákòókò tí ènìyàn kò expect hmm. ara hmm. ara ọkùnrin ó lè jẹ́ àmì wò hmm. torí nígbà tí obìnrin àtọkùnrin pàdé tó bá tó sáà kan tí ènìyàn ò bá jẹ́ aládùúrà kó jẹ́ ọlọ́gbọ́n obìnrin ìfẹ́ yẹn á fẹ́ ṣá àmì wò ni nígbà tí àmì ìwò yẹn bá ti ń yọjú tí obìnrin bá rí mọ̀ wípé tó ti tó ti fi mú sí fojú sílẹ̀ tó ti rí mú agbègbè sí akin agbègbè sí àdúrà hmm. obìnrin gbọ́dọ̀ mọ̀ bá a ṣe ń fi pẹ́pẹ́ fúrú fọ́kọ hmm. nígbà tí àmì ìwà ara bá dé hmm. nígbà tí ọkọ bá fẹ́ ṣe ayé ń ṣerú ẹ̀. Eh, ayé ń ṣerú ẹ̀. tí obìnrin bá jẹ́ ẹni tí òmò bá ṣe ń ṣe eh, pẹ́pẹ́ fúrú fọ́kọ eh. ìjìyàn á gba ọkọ yẹn lọ obìnrin míì wà nígbà tí àmì wo bá dé hmm. òun gangan ni àmì wo ilé rẹ̀ ni àmì wo ogun yẹn ti wá hmm. torí ọ̀pọ̀lọpọ̀ ogun ló máa ń bẹ ìgbéyàwó wò ohun tí ò jọ hmm. òun là ń pè ní ìgbéyàwó tó jẹ́ pé ọgbọ́n Ọlọ́run ló lè mú kó jọ ohun tó lè kápá àmì ọ̀rẹ́ a máa jẹ́ kí àmì wọlé torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì tó bá jókòó láwùjọ obìnrin á bẹ̀rẹ̀ sí ní sọ ee ten thousand ọkọ mi fún mi fowó ọbẹ̀ five thousand ọkọ mi fún mi fowó ọbẹ̀ mm. ọkọ mi tiẹ̀ good in bed. Mm-hmm. <laughs> wọ́n bọ̀rọ̀ jẹ́ àwọn ọ̀rẹ́ yẹn á wá wò wípé bàbá alágbájá òde hmm. àmì wò yẹn á wá jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní wo ọkọ hmm. ìránṣẹ́ yẹn hmm. tá a bá wò lóde òní àìmọye ọ̀rẹ́ tó ti gbọ́kọ ọ̀rẹ́ àmì wò ìjì yẹn ló já obìnrin yẹn òun ló lọ tú àṣírí rẹ̀ síta hmm. so àwọn obìnrin a gbọ́dọ̀ fi àyè sílẹ̀ fún ògiri láti lanu hmm. kí aláǹgbá má bàa wọbẹ̀ hmm. kí àmì wò yẹn kó má bàa gbé wa lọ. ẹ ṣeun ìyá wa ẹ mo tún mú ilé yìí dání àwọn àmì wò torí èmi tiẹ̀ fẹ́ kí àkọ́ bá mi tu délẹ̀ wọ́n sì ti bá mi tu torí ọ̀pọ̀lọpọ̀ wa tá a wà nílé la sọ pé kí ni ń jẹ́ àmì wò ó túmọ̀ sí pé àwọn eh, tó lè dàbí ìṣòro àbí àdojúkọ nínú ìgbéyàwó wọ́n sì ti sọ onírúurú onírúurú fún wa ó lè gba ti ọ̀dọ̀wọ́ obìnrin wọlé ó lè gba ti ọ̀dọ̀ ẹ̀yìn ọkùnrin wọlé ṣùgbọ́n àsìkò ìgbà yìí tí àmì wòyí bá wá àwa obìnrin náà níṣẹ́ wà lọ́wọ́ wa ẹ má gbàgbé ọ̀rọ̀ tá à ń túwò lẹ́nìí òun ni kí ni obìnrin nínú ìgbéyàwó nítorí eh, ìyá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin òde ìwòyí wọ́n ti dá aṣọ eh, kò sí nǹkan tó kàn mí eh, tó ṣe wù mí ni mo ṣe máa ṣe kí lẹ́yìn rí sí tí kí obìnrin ẹ ti sọ díẹ̀ níbẹ̀ lẹ́ẹ̀kan wípé nínú ayé àwọn bàbá wa àwọn bàbá wa nìkan ló máa ń ṣiṣẹ́ àwọn obìnrin wọn ò ṣiṣẹ́ ń sìn àwọn obìnrin kọ̀ọ̀kan tán sì kú ń tà ń sìn yín náà tí wọ́n sì ń ṣe full last wife ní màá ṣe o kìíní kan ní màá ṣe o kìíní kan kí lẹ bá mi rí sí àárín yẹn ká tó kúrò ní abala tàwa yìí. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ohun méjì ló máa ń fà á hmm. àwọn obìnrin tó máa ń sọ wípé bó ṣe wù mí ni máa ṣe ìjì kan máa ń wà ní èjì kan nínú marriage hmm. tí obìnrin bá ti ń lọ bí fifty years hmm. tí ọkùnrin ti lé ní fifty years àwọn ìjì kan máa ń wà. Hmm. tí obìnrin máa sọ wípé bó ṣe wù mí ni mo ṣe máa ṣe hmm. ìjì tó máa ń wà ní wípé ní èjì yẹn hmm. ọkùnrin míì wà tó jẹ́ pé ara rẹ̀ èjì yẹn lára bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ní jí èjì yẹn ni obìnrin máa máa wálẹ̀ wípé a sì máa wò wípé after all mo ti bímọ tán kí la ìgbádùn olókùkù wà ń bẹ̀ àwọn ni àwọn obìnrin tó máa ń sọ pé bó ṣe wù mí ni máa ṣe after all mi ṣáà bímọ mọ́ kìnnìkan kìnnìkan at this age. Hmm, ọmọ mi ni màá gbájúmọ́. ọmọ mi lọkọ mi <laughs> mo gba àwọn obìnrin ní ìyànjú ní òwúrọ̀ yìí hmm. ọmọ mi lọkọ mi ẹ jẹ́ ká mú kúrò nínú hmm. ìṣe àti ìwà wa torí ohun tó gbọ́pà jẹ́ ìjì èyí tó ń da ìgbéyàwó rú ni gẹ́rẹ́ tá a bá ti lè máa sọ wípé ọmọ mi lọkọ mi Hmm. tí a ti ráyè fún ọkọ mọ́ hmm. ọkọ tó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. bó bá sọ fún ẹ pé ó yá ní ẹ̀ẹ̀mẹ́fà lọ́sẹ̀ déédéé ni bọ̀ ńgbà tó ti di stéèjì àwọn ọmọ mi ti dàgbà ọmọ mi lọ́kọ mi èmi ò ráyè irú ẹ̀ mọ́ o ọkùnrin irú ọkùnrin yẹn á wá jáde á wá lọ bọ́ á sí ọwọ́ obìnrin tó mọ̀ tó ní ìdí ẹ̀ tó mọ̀ tọ́jú ọkọ nígbà tá a bá fi wá máa flashback mm. àti late. àti late. Hmm. irú obìnrin ọmọ mi lọ́kọ mi hmm. àwọn yẹn ló máa àwọn yẹn ni full housewife. Hmm. <laughs> ọmọ mi lọ́kọ mi. ẹ hmm. obìnrin tí ò bá dẹ̀ ti kẹ́hìn sọ̀rọ̀ ó máa kẹ̀tàn sáré. kẹ̀tàn sáré. torí nígbà tó bá ti yẹ kí obìnrin kó dìde kó ṣiṣẹ́ tó bá ń sùn. Hmm. nígbà tó bá yẹ kó rest hmm. nígbà yẹn ló máa bẹ̀rẹ̀ iṣẹ́. kábíyèsí ọlọ́run. Hmm. ohun tí ènìyàn ò bá ti ṣe láti òwúrọ̀ rẹ̀ tó bá lóun ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe lálẹ́ ó máa nira. so ìmọ̀ràn mi sí gbogbo obìnrin ni wípé ẹ jẹ́ ká kọ́ bí a ti lè sọwọ́ náírà di two naira ká má bàa jẹ ìyà ọjọ́ alẹ́. ẹ ṣeun ìyá wa a sì máa sọ̀rọ̀ tó pọ̀ ní àdúgbò ibẹ̀ yẹn ṣùgbọ́n ẹ jẹ́ ká dé òkè lọ́hùn kí n jẹ́ kẹ́ ẹ sinmi díẹ̀ káre efi ẹsẹ̀ ká fi rajó tí n fi padà dé a wàá tẹ̀síwájú ní ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ kú kalẹ̀ ti lọ síbi kankan à ń padà bọ̀. padà ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan ìtàn yorùbá tòyìn pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ tìyín gangan ọlá ọ̀nàbàjò èdìdí ìfẹ́ ìyáwá náà máa ń kalẹ̀ àìrọ́pàá ni wọ́n nígbà tán dé wọ́n sọ pé mi sì sí ọ mi sì sí o prọfẹtẹsì prọfẹtẹsì Jàyí àwọn náà ni mo ní lálejò tó ń yá wa ẹ kú kalẹ̀ ẹ kú àtàrọ̀ wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ wọ́n sì ń bá àwọn obìnrin sọ èyí tó pọ̀ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ẹ ti mọ̀ pé ní àyájọ́ ọjọ́ tá a wáyé èmi máa ń nífẹ̀ẹ́ láti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé ká lè mú ẹyọ kan tàbí méjì dání nítorí pé tínú ilé tí yín bá ń dùn náà lè máa ráyè ìjókòó tẹ máa wo Kaftan television Yorùbá <laughs> so kẹ́yìn náà máa mú ẹyọ kan tàbí méjì bí a ṣe ń jù sí yín ìyá wa àwọn aráalé tán tẹ̀ ń wò yín wọ́n ń wò yín pé ìyá wa ti ń bá wa sọ̀rọ̀ yìí ìgbéyàwó yín ó ti tó bí ọdún mélòó ìgbéyàwó mi ti tó mẹ́ta twenty three years. twenty three years hmm. mẹ́tàlélógún kìí ṣe kèrémí mo mọ̀ ọ́n mọ̀ béèrè nítorí tí wọ́n bá ṣe tún ń gbà wá nímọ̀ràn síwájú àti síwájú sí a lè máa wọnú etí wa ogún ọdún ó lé mẹ́ta kìí ṣe kèrémí ọmọ ogún ọdún ó lé mẹ́ta á ti fìfọ́ kọ yóò relé ọkọ tó hmm. gbogbo ọ̀rọ̀ tí ìyá bá ń sọ. So ẹ jẹ́ ká máa fi sí ọwọ́ òsì ká máa fi jẹun yàwá àdúgbò bíi tí mo fẹ́ lọ báyìí ó ní ti kẹ́ bá mi gba àwọn obìnrin nímọ̀ràn torí ẹ̀ ń sọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kọ́ kó tó padà sí agbára pé gbogbo obìnrin tó bá ti ń ṣe ọmọ mi lọ́kọ mi ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń ṣe ọmọ mi lọ́kọ mi bóyá nítorí ìwà kan tàbí èkejì tí ò dáa tí àwọn ọkọ wọn ti wù ní àdúgbò àdúgbò tá a wà yìí tí obìnrin dẹ̀ ní ẹ̀ tán ní ìdí tán fi lè ṣe ọmọ mi lọ́kọ mi tó dájú bóyá ọkọ wọn ti hùwà tí ò ṣe ẹ̀ kí bá mi rí sọ ní àárín yẹn. ẹ ohun tí mo lè gba obìnrin ní ìyànjú yẹn ni wípé hmm. tí ènìyàn bá bí ọmọ hmm. tó bá gbé sẹ́sẹ̀ hmm. tó yàgbẹ́ sí lẹ́sẹ̀ kò ní sọ ọmọ náà nù o àbáwí á dẹ̀ tún gbé mọ́ra hmm. ohun yòówù hmm. tí ọkọ wa lè ṣe fún wa hmm. bíbélì fìdí rẹ̀ múlẹ̀ wípé bínú má ṣe ṣẹ̀ má ṣe jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú nínú rẹ̀ tí obìnrin bá ti lè máa gba ìbínú àárọ̀ láàyè di alẹ́ láàárín ẹ̀wọ̀n àti ọkọ rẹ̀ sátánì fẹ́ wọlé ni. Hmm. Hmm yorùbá dẹ̀ sọ wípé ṣẹ̀mí ń bí ẹ́ òun lòògùn ọ̀rẹ́ yálà ẹ mọ̀ pé àwọn ọkùnrin wa irọ́ pọ̀ fún wọn ah, ṣùgbọ́n yálà ó hmm. ṣẹ̀ ó bí léèrè hmm. ó parọ́ ó sọ òótọ́ dáríjì hmm. kí ìgbéyàwó yẹ kó máa tẹ̀síwájú ọ̀pọ̀lọpọ̀ ìdílé lè ní tó bà ìdílé jẹ́ ni pé àìní ìdáríjì hmm. obìnrin tí obìnrin ò bá dẹ̀ ti lè dáríjì ọkọ rẹ̀ ó máa ń jẹ́ kí ìrìn àjò ọkùnrin mẹ́hẹ̀ hmm. kò sí àdúrà tí obìnrin bá fi tinútinú gba àdúrà fún ọkọ rẹ̀ hmm. àdúrà yẹn ó máa wá sí ìmúṣẹ tó bá wá bí tó bá tí ẹlẹ́dàá rẹ̀ bá ń bínú sọ́kọ tó bá ń fi ẹnu gbàdúrà sí bí ìgbà tó ń fún lépè ni. kábíyèsí ọlọ́run so gbogbo obìnrin hmm. ó gbọ́dọ̀ máa bẹ ẹlẹ́dàá ìsọ̀rọ̀ wípé ẹlẹ́dàá mi foríjì kó hmm. bá lè lọ́nà lọ hmm. torí wọ́n sọ wípé lẹ́yìn ọkùnrin aláṣeyọrí obìnrin kan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ obìnrin kan wà ń bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí ò ṣàṣeyọrí lónìí kan béèrè lọ́wọ́ ìyàwó rẹ̀. olúwa o. so àwọn obìnrin a gbọ́dọ̀ wà very very careful torí pé a ó ṣírò a ó ṣírò ó túmọ̀ sí pé kàtẹ̀wá sọ pé ọkọ yẹn ló ṣẹ̀ wá bí ìyàwó ti ń sọnù kó jẹ́ pé ọkùnrin yẹn ló ṣẹ̀ wá tá àwa gan bá tún bínú àbí dijú a máa ṣírò lórí ọmọ gan àbí ìyá wa yóò tún yóò farahàn gan lórí ọmọ tí èèyàn bá sọ pé ọkọ mi ṣẹ̀ mi mi ní dáríjì àwọn ọmọ gan á jẹ nínú ìyà tó wà ńlẹ̀. kò tiẹ̀ kì í jẹ́ kọ́mọ lálùbáríkà ni ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí lẹ́nu ìyá wa lẹ́nu èmi gan sì ń mú mò ń mú èyí tó jẹ́ ti tèmi ń bẹ̀ mò ń mú dání ẹ̀yin náà máa mú tìyìn ìyá wa ní bá a bá gbé ọmọ sórí ẹsẹ̀ bó bá yàgbẹ́ sí wa lára ṣáàsọ̀ ọ̀nà ni àní sọmọ òun nù níṣẹ́ látún gbé e mọ́ra táwọn á pé tèmi ni o tèmi ni o ìyá wa orílẹ̀ èdè tó wá nínú ọ̀rọ̀ tẹ́ ẹ fi pàṣàmọ̀ fún wa yìí pé tá a bá gbọ́mọ sórí ẹ̀ sí ẹ̀ wá wò ó pé èyí tí àwọn èèyàn àwọn obìnrin tá a fi máa ń sọ pé ọkọ mi ṣẹ̀mí mi ní dáríjì kìíní kan ẹ wò pé bóyá ìfẹ́ yẹn ni òkun tó. ẹ kì í ṣe pé ìfẹ́ òkun tó hmm. ìfẹ́ lè kún tó ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ hmm. ṣùgbọ́n ní àárín mo hmm. ti sọ síwájú ní àárín ṣẹ́rí nínú ìgbéyàwó hmm. tí obìnrin bá ti lè gba èṣù láyè hmm. tó èṣù bá ti wọ eh, bákónì hmm. tó bá ti gbà láyè á wá bẹ̀rẹ̀ sí ní ṣìwé fún wípé ó ṣe bí eléyìí lánàá ó máa wẹ́kọ̀mù ẹ̀wọ̀ sí ti rùn ohun tó máa ń bírèkì lọ́ọ̀fù àárín ọkọ àti ìyàwó nìyẹn tó bá ti lè wẹ́kọ̀mù ẹ̀wọ̀ sí ti rùn ó máa wọ bedroom tó bá ti lè wọ bedroom wàá kàn rí mọ̀ wípé ìyàwó á sùn báyìí á kọjú bí eléyìí ọkọ á sùn báyìí á kọjú bí eléyìí obìnrin àtọkùnrin tó ti jọ ń jẹun pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ rí mọ̀ wípé wọ́n á kánṣu ẹ̀ wọ́n jọ ń wẹ̀ pẹ̀lú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ rí mọ̀ wípé wọ́n á kánṣu ẹ̀ kì í ṣe òjijì ní ìfẹ́ yẹn dínkù ìfẹ́ yẹn kún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ìmídélé tí sátánì ti wọlé a kọ́kọ́ máa gba àwọn nǹkan kan níbẹ̀ ni obìnrin ò ti ń kí ń kíyèsára hmm. hmm. hmm. ohun tó máa ń jẹ́ kí ìfẹ́ ìgbéyàwó kó pín sí méjì ni a wá dàvátì ìfẹ́ ọkọ a dàvátì sáwọn ọmọ ẹ̀rọ obìnrin mi a ní ọ̀dọ̀ mi lọmọ mi máa sùn o wọ́n á ti pín yàrá ìmílẹ̀lẹ̀ tán ti pín yàrá náà ti ti pín ìfẹ́. Hmm. kọ́lọ́run kó ràn wá lọ́wọ́. àmì o kọ́lọ́run ràn wá lọ́wọ́ tẹ̀ ń gbọ́ báyìí gbogbo àwa obìnrin tà wá nílé wọn ni tẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní pín yàrá hmm, ẹ ti máa wò ó pé hmm, nǹkan ti ń wọlé o tẹ̀ bá kọ́kọ́ jẹ́ kí àwọn àtìláàwí wọlé wọn á kọ́ dúró ń bá kó nì <laughs> wọ́n á tún bọ́ sí ẹ bá tún ní ẹ wọlé ẹ wọlé àfàyè gbà yín tún bọ́ sí pálọ̀ ìbẹ̀lẹ̀ ti rí ìyàwó tí ó jókòó bí tí ọkọ jókòó ní máìlì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́wọ́ máa gbọ́ jíròrò òwúrọ̀ lèmi fẹ́ wò ìyẹn ó máa pé kínní kan lèmi ó wò hmm. ẹ jẹ́ ká máa ṣọ́ra ṣe àwa gẹ́gẹ́ bí obìnrin nínú ilé ìyá wa kó tó di pé mo sì máa mú ètò yìí kó tó di pé a máa mú wá sí ìdánidúró lọ́wọ́ obìnrin púpọ̀ ntẹ́ ń gbìyànjú láti sọ fún wa lọ́wọ́ ọkùnrin náà òun náà pọ̀ kí ni òṣùwọ̀n tẹ̀yin lè rí pé a lè fi wọ́n báyìí nísìn ọ̀rọ̀ ìgbéyàwó ọ̀rọ̀ inú ilé ọkùnrin o obìnrin o òṣùwọ̀n òṣùwọ̀n wo lẹ fẹ́ fi wọ́n. òṣùwọ̀n tí mo lè fi wọ́n ni wípé bíbélì fìdí rẹ̀ múlẹ̀ wípé ọlọ́gbọ́n obìnrin ó kọ́lé rẹ̀ sórí àpáta hmm. so ọ̀pọ̀lọpọ̀ ìdílé tó ń mẹ́hẹ̀ẹ́ tó ń dàrú hmm. tí ò gún mọ́ hmm. ọwọ́ obìnrin ni. ọwọ́ obìnrin hmm. òṣùwọ̀n tẹ́yìn fẹ́ fún wọn pé kí obìnrin. kó tún ilé rẹ̀ ṣe. kó tún ilé ẹ̀ ṣe ẹ àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ṣàwá ń tiraka wọ́n ń tiraka wọ́n ń tiraka wọ́n ti ẹ̀ ti di wọ́n ti fẹ́ẹ̀ di gbẹ̀wò dání tí ò sì tún ṣe náà táwọn ọkọ yẹn ò fi àyè gbà kí ni káwọn yẹn wá ṣe. àwọn obìnrin tó bá ń tiraka wọ́n lè máa gbìyànjú ní ti ara ṣùgbọ́n wọn gbìyànjú ní ti ẹ̀mí torí pé bíbélì fìdí rẹ̀ múlẹ̀ fún wa wípé ọkàn ọba àti ìjòyè hmm. wà lọ́wọ́ ọlọ́run ó wà lọ́wọ́ ọlọ́run hmm. Hmm. ẹni tó dá ọkọ yẹn gangan ló yẹ kán bá sọ̀rọ̀ nípa rẹ̀ wípé kí ọlọ́run kó lọ àrẹ́sì ọkàn rẹ̀ ẹni tí ọlọ́run ò tí ì lè mú kò tí ì dá so èèyàn lè máa tiraka ó lè máa gbìyànjú tí kò bá ti ohun tí a bá pe ọlọ́run sí ló ń dá sí hmm. ọlọ́run ò kí ń ṣe àtọ́júbọ̀ tí ènìyàn ò bá pè sínú ìgbéyàwó rẹ̀ hmm. owó lè wà níbẹ̀ kó má sádùn owó lè wà níbẹ̀ kó má sáyọ̀ hmm. tí ìgbéyàwó ò bá dẹ̀ lówó tó bá ní ayọ̀ ayọ̀ yẹn ló máa máa wẹ́kọ̀mù tó dára wọlé ayọ̀lá wẹ́kọ̀ mọ́ wọn. ọlọ́run lèèyàn máa pèsè ojú iṣẹ́ fún hmm. obìnrin tó bá ń hmm. tiraka ṣùgbọ́n tó rí mọ̀ wípé kò tí ì bọ́ sí ojú òṣùwọ̀n. ìbọ̀ sí i ee ọ̀rọ̀ rẹ̀ hà ìdánilẹ́kọ̀ọ́ gidi ó ní ètò tèmí ọlọ́run ni ẹja mọ̀ pé mo mọ̀ ọ́n mọ̀ béèrè béèrè eléyìí náà ní kíyàwó akán lè bá mi ṣàlàyé gbogbo àwa tá à ń sọ pé ó ti sú mi jàre ó ti sú mi wọ́n ní ẹ̀ tí ìpè ọlọ́run tó ẹ pè é dáadáa bí ó ti gbọ́ ó sì dá mi lójú ẹ̀rí pé ó dá ìyá wa gan lójú tàdá pé ọlọ́run ó sì wá dá sí i wọ́n ní ní tá a bá pé ọlọ́run sí kì í dá sí i ìyá wa ní ìṣẹ́jú kan torí àsìkò wa ti sáré ẹ ẹ sì bá mi gba àwọn ọkùnrin náà nímọ̀ràn ẹ ti sọ fún wa pé ọwọ́ àwọn obìnrin náà ni gbogbo ẹ̀ wà ṣùgbọ́n ẹ bá gba àwọn ọkùnrin àwọn bàbá inú ilé náà nímọ̀ràn kékeré ká tó máa lọ sí ìdánudúró. ìmọ̀ràn mi sí gbogbo ọkùnrin ni wípé ẹ jẹ́ ká ní ìfẹ́ aya wa o ọkùnrin tó bá fẹ́ lù ú tó bá fẹ́ dún ọkùnrin tó bá fẹ́ dún kó tún dùn fún un ó gbọ́dọ̀ fi ti ọlọ́run ṣáájú kó fi ti ìyàwó rẹ̀ tẹ̀lé kó bàa lè dára fún wa ẹ jẹ́ ká ní ìfẹ́ aya wa tinútinú tọkàntọkàn kò sí ohun kankan níta ojú ló yàtọ̀. ojú ló yàtọ̀. ẹ jẹ́ ká ní ìfẹ́ aya wa Hmm. ohun tá a lè ṣe fún ìyàwó wa ẹ má hmm. jẹ́ ká ṣe níta hmm. ẹ jẹ́ kí oúnjẹ ìyàwó wa kó tẹ́ wa lọ́rùn ìbálòpọ̀ ìyàwó wa ẹ jẹ́ kó tẹ́ wa lọ́rùn bí ìyàwó wa bá múra tí kò tẹ́ wa lọ́rùn ẹ jẹ́ ká ra ohun tó wù wá ká gbé fún kọ́ bí a ti ń make up kọ́ bí a ti ń wọṣọ kọ́ bí a ti ń dress kí ìwọ náà kó ba lè ní ìfọ̀kànbalẹ̀ ilé ẹnìkọ̀ọ̀kan wa kò ní dàrú àmì o àmì àmì àmì ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí gbogbo ẹ̀yin ẹ̀yin baálé baálẹ̀ tẹ̀ wá ń lé tó yẹ pé gbogbo ẹ̀ náà ni ṣóṣòṣòṣòṣò ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ìyá wa ẹ jẹ́ ká máa ṣe àwọn àtúnṣe bí wọ́n ti ń sọ ìyá wa torí àsìkò wa ti sáré mo mọ̀ pé ẹ sì tún máa padà wá sórí ètò yìí ṣé tí mo bá tún wá pè yín wá sórí ètò iṣẹ́ ẹ̀ máa jẹ́ mi báyìí. ayọ̀ ni olúwa ṣeun ẹ bá mi sọ àwọn ibi tí àwọn aráalé ti lè bá yín pàdé bóyá àwọn kan sì fẹ́ pè yín gbà ìyá ẹ tọ́ wa sọ́nà o lórí bóyá ẹ̀rọ ayélujára tiyín ẹ bá mi sọ fún àwọn aráalé ẹ̀rọ ayélujára mi ni hmm. zero eight zero hmm. three four hmm. two four eight one eight nine. ẹ sí lórí bóyá Facebook <laughs> ó dáa ó dáa ìyá wa ti sọ ibi tí ẹ ti lè pàdé wọn wọn ti sọ fún fún wa gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìbéèrè kan tàbí méjì tẹ́ sì tún fẹ́ bi wọ́n lẹ́yìn ètò yìí ẹ ẹ tẹ ìyá wa láago yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní kí n dùn kó pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge mo ti mú ètò tèmi lọ sí ìdánudúró náà rèé orúkọ tèmi ò tí ì padà Ọlá Ọ̀nàbàjọ ni mò ń jẹ́ aya olúwa ṣeun ńlá fún mi ẹ jẹ́ kí n máa fi gbogbo ilé ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn akẹgbẹ́ mi tá a ti jọ ń yí sókè tá a jọ ń yílẹ̀ látòtòrọ̀ Mr Waheed sí Táíwò ẹ̀ẹ́dítọ̀ mi lọ́wọ́ bọ́tì <laughs> olúrántí mo kẹ̀kẹ́ ẹ̀ mo kẹ́ ọ kẹ́ ọ àìṣètú mi ọmọ mi pàtàkì pí èmi àtàtà ẹ̀ẹ́n eh, kò ṣe takuntakun à ní ṣiṣẹ́ láṣẹ ọlọ́run bá mi bá òkè tí a bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá mi sọ ẹ tẹ gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ at Captain TV Yorùbá ẹ̀ẹ́n eh, màá rí bẹ̀ tó bá dẹ̀ yẹ pé èmi gbòǹgàn lè fẹ́ bá sọ̀rọ̀ at Ọ̀nàbàjò Ọláwálé ẹ lọ tẹ gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín màá rí tẹ bá ní ìpolówó ọjà tẹ fẹ́ kí n bá yín polówó kájí kó gbogbo àyín sọ ẹ tẹ gbogbo àtẹ̀jíṣẹ́ yín màá rí bá tó bá fi máa di àárọ̀ ọ̀la tí màá tó pàdé yín ẹ wà nínú àlàáfíà kí èmi náà wà lálàáfíà káfíńrẹ́ pàdé ó dàbọ̀ báyìí. you.